bó la ṣe ń bá àwọn tí wọ́n bá jẹ́ olórí ìlú lò àwọn tó ń jẹ́ olórí ìlú wa olórí ìlú mùsùlùmí bó la ṣe ń bá wọn lò ẹni tó bá jẹ́ sálàfí yóò máa ṣe dáadáa sí àwọn olórí ìlú ẹni tó jẹ́ súnní yóò máa ṣe dáadáa sí àwọn olórí ìlú kò túmọ̀ sí wípé àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn olórí yóò máa sọ̀pọ̀tì rárá lápèjúwe olórí aláwọ̀ pé káwọn èèyàn máa mutí àbí olórí ó ń ṣe àwọn kankan ó kọ́ báǹkì rìbá kalẹ̀ sálàfí àbí súnni yóò jẹ́ káwọn èèyàn mọ̀ pé ká máa gbowó èlé ò da ṣùgbọ́n kò ní sọ pé ẹ wo olórí yín tó ṣe yí pé ó kọ́ kíní báǹkì rìbá kalẹ̀ ẹ olórí yín tó ṣe yí pé ó gbé kíní bíúrì kalẹ̀ àwọn olórí burúkú làwọn eléyìí ẹ̀ ní rí súnni kó sọ at the same time kò ní sọpọ́ọ̀tì à ń gbowó èlé yóò ṣe wá sí tako àǹgbòwé èlé ṣùgbọ́n kò ní mẹ́nubó lórí ìlú kò ní ìnsáìtì àwọn èèyàn ìgéǹsì olórí ìlú ìpè èyí tí àwọn èèyàn ò fi dìde torí pé eléyìí ìmọ̀ ìnsáìtì àwọn èèyàn ìgéǹsì olórí ìlú ìṣe àwọn tó ń bá òun olórí du agbára ni ìṣe àwọn tó ń dupò pẹ̀lú àwọn olórí ìlú ni. alikhwan muslimun pẹ̀lú gbogbo àwọn affiliates wọn pátápátá ọ̀rọ̀ agbára agbára ipò ipò ipò torí ẹ̀ lẹ́fì rí wọn tó ṣe pé wọ́n ní clash papọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ olórí ìlú lágbàáyé Egypt the same thing ni bẹ́ẹ̀ dé Syria the same thing ni bẹ́ẹ̀ dé Tunisia the same thing ni bẹ́ẹ̀ dé Kuwait the same thing ni lọ́dọ̀ ti tún wọn arukunul awwal min arkanil Islam tatbiqan lọ́dọ̀ titun wọn òun náà ni ar-ri'asa wal-hukmu ipò àwọn ipò lórí èyí òun ni wọ́n máa takò máa sọ̀rọ̀ takò àwọn olórí gbogbo ìgbà wọ́n láwọn olórí wọn lo òfin ọlọ́wọ́n ọba àwọn tí wọ́n jẹ́ innocent souls àwọn ẹ̀mí tí wọ́n àdá kankan mọ̀ àwọn èèyàn táwọn ọ̀nífẹ́ àti ṣe dáadáa wọ́n wá òpá wọn tán sọ dáadáa fáwọn ni wọ́n wá insight wọn wọ́n jí ẹ wọn tán bá ti jí ẹ wọn tán àwọn náà bọ́ síta bóyá tarif square bóyá manama bóyá eagle square bóyá kinní kan àwọn náà bọ́ síta wọ́n làwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ ṣe protest protest ní gbogbo alámọ àwọn aburú tó ń bí jáde amáyé ẹ̀mí tó ti ṣòfò Asan Banna látìgbà tó ti dá ẹgbẹ́ yìí lẹ̀ protest lára àwọn nǹkan tí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ wọn ni before kó tó dẹ ẹgbẹ́ ilẹ̀ wọ́n ṣe protest nígbà tó di kó dẹ ẹgbẹ́ ilẹ̀ 1928 ọ̀rọ̀ protest ni òun gan fúnra ẹ contest fún ipò ipò òun fẹ́ lọ house of uh, assembly àbí house of representative ni ó fẹ́ lọ bẹ̀ bí ẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló contest wọ́n dàrú mọ́ lójú eléyìí ló mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fi ń ṣe àwọn suicide bombing mara wọn bí ká pa ẹni tó jẹ́ adájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà bọ̀ kí ni tí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún wa òní láti sálì ìmára má béèrè fún pé kán fi ọṣù lórí fàyínákà ìnà òtítà an ghayri masalatin urinta alayha wa ìnà òtítà an masalatin ukilta ilayha tó bá béèrè pé kán fi ọṣù lórí ọlọ́wọ́n ọba ó dáadáa ṣùgbọ́n tó bá béèrè tó pé àwọn èèyàn náà fi é jẹ́ ọlọ́run ọbọ̀ ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀ so ló jẹ́ pé kálá ń kọ́ńtẹ́sì afẹ́ lọ afẹ́ dupò lórí kò ń ṣara Islam anabi tako sallallahu alayhi wa sallam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kama oni innakum satahrisuna ala imara asombo ma sojú kòkòrò orí pé jọ lórí wa satakunu nadamatan àbámọ̀ ni ó jẹ́ fún yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu àwọn ahadith tó ṣe pé wá lórí ká máa máa béèrè fún ipò olórí ṣùgbọ́n àwọn alikhwan muslimun wọ́n gbà pé ká máa béèrè fún ipò olórí nǹkan tó tọ́ ni torí náà àwọn ahadíìsì tó ní ká máa béèrè fún ipò olórí wọ́n ṣe ìṣe tí arákùnrin markazi agége ń ṣe òun ni ká gbá dànù so tẹ́bárí ìwání tó ń tako agége ó ti rí sí i ìlànà kan ìlànà kan náà nàjọ ń tọ̀ agége ń gbà àwọn àdìsí tí ó bá làákà ìtì ẹ̀ mu ìkwan nínú ó gba àdìsí tí ó bá làákà ìtì ẹ̀ mu òun náà gba àdánù mọ́ni àjù kan náà nàjọ ń lò torí náà gbogbo àwọn àdìsí ẹ̀ẹ́rì tó ṣe yí wọ́n máa gba àdánù tí wọ́n ní fẹ́ tẹ̀lé torí pé wọ́n rí i pé nǹkan yìí ó ń tako ìlànà wọn so eléyìí tá à ń sọ fún wa à ń sọ ọ́ nítorí ká lè ba àmọ́ gbàtàn jẹ àwọn tá à ń sọ yìí wọ́n ní àwọn olórí wọn lò po wọn lò fin ọlọ́run èmi àti àlèfẹ́ fọ́ọ̀lù fún ọ pé àbí ah, wọn tó ń sọ pé àwọn olórí òlò ṣé kò lò fin ọlọ́run ní ní sọ dà ṣùgbọ́n àwọn wo nǹkan wo làwọn lè fi rí yín wìn ni tí wọ́n bá bá Amẹ́ríkà sọ̀rọ̀ lápẹjúwe ńsìn àmọ́ fẹ́ bá Britain sọ̀rọ̀ wọn ò ní sọ pé wọn lò fin ọlọ́run wọn á ní wọn ṣe democracy so ojú yìí wọ́n fi hàn sẹ́yìn gbà mí wọ́n fi ojú mi hàn sẹ́yìn àwọn mi so kí dẹ̀rí democracy òun náà ní ká ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan táwọn èèyàn fẹ́ kó ṣe pẹ̀lú nǹkan tí ọlọ́run ọba fẹ́ pé ara wọn mi nu wọn ta padà yí padà lẹ́yìn ìgbà tán ti ń bá ìjọba pò ó ìgbà tó ní pé àwọn náà wọ́n fẹ́ contest tán fi àyè lẹ̀ kán contest bíi Rashid Ganushi àtàwọn mí bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n jẹ́ nado party ní Tunisia wọ́n bèèrè wọn pé ṣé ẹni lọ lo ṣẹ̀ríà báyìí wọ́n náà àwọn onílò ṣẹ̀ríà o nahnu nahkum bima ikhtara sha'b ìta fi ṣèdájọ́ tá a fi ṣèlú ó ní táwọn aráàlú bá fẹ́ sókè wà ní gbogbo ariwo tẹ́ ń pa bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún bíi twenty years tó ṣe pé àwọn yàrá ní pókè á àwọn olùpayọ̀ ọlọ́wọ́n bá ní. ní Tunisia obìnrin àtọkùnrin dèbí ogún kan náà ni wọ́n ń jẹ tó takun tó mẹ́nu alukurani o àwọn nado party wọ́n ń bẹ nínú bí tá a lè pè níbi national assembly about sixty eight òun ni àwọn tí wọ́n jẹ́ members títí wọn láàrin bíi one seventy something àwọn náà lérò tó pọ̀ jù ń bẹ nínú àwọn tó ń bẹ nínú kínní lẹ́yìn nìdá otunus àwọn náà tẹ̀lé wọn ṣùgbọ́n wọn rí kankan yí padà nípa òfin ọlọ́wọ́n ọba sọ túmọ̀ sí pé lílọ tí wọ́n lọ síbẹ̀. Si lílọ páwọn náà fẹ́ jayé ni lílọ páwọn náà ń wá agbára ni Morsi ńgbà tó ń campaign ní Egypt wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ tó ká nísìnyí tẹ́ ẹ bá débẹ̀ ìhwan ọ̀rọ̀ gígé owó lè nǹkan kan mọ́ra wọn ó ní ìyẹn pé mọ́sálà àdíyà lọ́rọ̀ ká gé owó lè nítorí pé tẹ́ bá ka nínú Al-Qur'an Karim àárí bí Ọlọ́run ọba ṣe sọ àyẹ̀bẹ̀ kọ́ ṣùgbọ́n òun ní masala ìṣèyàdíyà ni torí pé nǹkan tó lè sọ tí ó lè fi gba rẹ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn tán interview ẹ̀ nìyẹn ó ní àwọn àtàwọn kírísítẹ́nì ipe khilaf tó bẹ láàrin wa khilaf dynamiki so kò ń ṣe nǹkan tó le tó báyẹn nítorí lè sọ tó lè fi gba rẹ̀ lẹ̀ lọ́dọ̀ àwọn nu so nígbà tó di pé ó dórí oyè tó pátá padà dìbò fún tó dórí oyè tán ntí Hosni Mubarak tí ò ṣe òun ṣe àwọn ṣíà ó ṣí géètì ilẹ̀ fún wọn ni láàrin thirty years relationship with Egypt àti Iran ó jẹ́ nǹkan tó ṣe wípé ó burú gan wọ́n ń bára wọn jà níjà tó lé agbára ṣùgbọ́n Mursi kí ló ṣe nígbà tó ń débẹ̀ ó wẹ́kọ̀mù àwọn Iran ọ̀pọ̀lọpọ̀ àwọn Hussainiyat àwọn àyè ìjọsìn wọn ni wọ́n kọ́ síbẹ̀ eléyìí mú àwọn àfáà míì bíi Mustapha Al-Adawi hussein yakub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé wọ́n campaign fún pé ah èèyàn wá ní ẹ dìbò fún ẹ̀yin sáláfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n padà bẹ̀rẹ̀ ní ṣépè fún ara wọn kan lórí youtube tó ń ṣépè fún wípé ó sì wà lórí èyí ń gbà ó <laughs> ṣùgbọ́n àwọn náà ń ṣépè fún torí pé kí ni èyí tí wọ́n tọ̀ kò ń ṣe ìlànà àwọn alùsùnà wal jamaa so alikwal muslimun ẹlẹ́tàn ni wọ́n agbára ni wọ́n wà after